فماذا رب آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti fi ọpẹ́ òun lórí oore tó ṣe fún wa bá àmà lórí àwọn àdẹ̀rà tọ́lọ̀ ṣe fún wa bá àmà nílẹ̀ra lẹ́yìn tó rí bí àlékún bọ́dọ̀ ọlọ́run nígbà tá dúpẹ́ torí pé iná lọ́hàn lára yóò fi ìrìn àwọn ọlọ́run yíyá ní ìlú. Allah subhanahu wa ta'ala sọ wípé na inú ìṣàkà ọ̀tún ìlà àbí ìdánilẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ bá ti mọ orin dáadáa tí mo ṣe fún ìtẹ́ ìdúpẹ́ ìlà àbí ìdánilẹ́kọ̀ọ́ láì sí èméjì máa ṣe àyíkọ́tọ̀ rẹ̀. Àmọ́ ta tó pè ní ṣùgbọ́n ولئن كفرتم تبشروا رزق الله يعني ìdẹ̀ra tó wọ́n ṣe fún wa táàṣà àti ẹ̀sọ́dọ̀ ọlọ́run ìnà ọ̀bẹ́ bí bẹ̀ṣẹ̀ dájúdájú ìyàwó ọlọ́run ọba bẹ̀ṣẹ̀ rí olè gbogbo lọ́mọdé wa yàwó. mo máa ń jẹ́ sí kò sí ẹnìkan tó jọ bọ́ sínú gbogbo àti àbá ọba tí òkú méjì lèwe mẹ́ta tí kò sì bí máa ní ẹnikẹ́ni kò bí tí kò sí orúkú tàbí ẹgbẹ̀rá fún. mo jẹ́rìí ìjẹ́ òjíṣẹ́ àtàkùwà màhábà sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àgbàlá ayélujára pàtà. Allahu ta'ala wa alaihi wa sallam tó sì yàn án. ìkó máa jẹ́ òṣìṣẹ́ akọ̀rọ̀ tí a sì ní ọlọ́run fún àlábìwà Muhammad sọ́lọ̀ ọ̀gbọ̀n o àríwá sọ́lá tí ó sì èjì pé ń gbé látẹ̀dá nàbí àjánná ní oṣù fàjẹ́ jẹ̀bá ò mọ̀ pé àrí àríwá ọ̀jánná tán jẹ̀bá ò mọ̀ pé harirun wajen nasu ba ba onímọ̀tí wà láàrin ìdàkọ́ padà sọ pé mo fẹ́ ìwò àwọn tó ń tẹ̀ lánàá ẹ̀sán wọn ni harirun àti àìjẹ́ Aya ọdún Kùránì ẹgbẹ̀fẹ́ lọ́lọ́mọ̀ ìṣòro kí ọlọ́run ọba ọlọ́run kó máa bá àti wa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àdéhìí wa ìwọ̀sánlá àwọn ará rẹ̀ tí wọ́n máa ṣàgbá àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá dùgbà kí ń ṣe wàhálà ṣùgbọ́n kíkóyò ṣáàlà ọ̀rọ̀ tí wọ́n náà ń bọ̀ nínú sọ́ọ̀rọ̀ tàbí yìí <clears throat> tó lọ bá kádàrá kábí níbẹ̀ àyà one hundred ayé ọgbọ́ àgbọ̀nì ayé àmàlì one tọ́lọ́mọ ní abẹ́lé ìtawọ̀ ìjọba ọ̀rọ̀ àtọ̀ yóò jáde lẹ́kùnrẹ́rẹ́. Yorùbá àwọn sáábà wọn ní orísun they are the source of security and safety for the woman àwọn ní orísun àpò àti ọ̀tà fún ìjọ ní lápapọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ òbí bẹ́ẹ̀ ṣe àtọ́lọ́ bá ní àlè bí ayé ọ̀ndẹ̀ ìdíje èèyàn táàbí bí àbá àti ìdílé ẹ̀kọ́ wà lọ́nà lórí ní ẹ̀bá mi ṣe tẹ̀síọ̀ ìṣípayá ọlọ́run àmọ́ bá ní nǹkan tó yẹn ń kó kọjá lórí ẹ̀ pàwọ́ yíyá lọ èèyàn lè lo dídí ọjọ́ méjì mẹ́ta nílé fún àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ báńkì sàlàyé tó ṣe kókó kò sí nínú èròjà nípa pẹpẹ nílé lọ́wọ́ lọ ṣùgbọ́n wá ní ìyẹn lè gbà bí wọ́n sàlàyé ilẹ̀ hàn alẹ́ ilẹ̀ hàn alẹ́ ìlàhì ìṣípayá àtọ̀dọ́ náà ó yàtọ̀ sí àgbèrè hàn àṣẹ̀kọ̀ọ́ ní ìṣípayá tó lọ́la ní ọ̀dọ̀ ṣìkọ́ ọlọ́kọ̀ yàrá yà ṣìkọ́. Ìṣẹ́ ọlọ́ọ̀lọ́ ọlọ́run kó máa bá wọn sọ ara kó bá wọn mùsùlùmí àtàlọ́lá yìí bá bá lórí àwa náà lẹ̀ lẹ́yìn ilé àkíra wa ní kíkì Islam pé àsàlámù aláìkùm warahmatullahi wabarakatuh. A máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run fáwọn ní àgbọ̀ án àlàyé ẹ̀ ní jẹ́ tàfsírì àlàyé òun náà ní àtúpalẹ̀ ìfọ́síwẹ́wẹ́ ìsọ̀rọ̀ papọ̀ mọ́ òkú rẹ̀ yọ ìtúsù désàlẹ̀ kòkò ìṣàyẹ̀wò fínífíní àmọ́ gbogbo tẹ́yà bá fẹ́ sọ yóò máa jẹ́ túlẹ̀ kìí tó ní ẹ̀rọ láti ní máa fi ìjà tàbí ẹ̀ máa sọ tó rò nítorí ó bá sọ ní ó lẹ ó là ń pè ní tàbílù ìkọ̀ áàrùn àwọn tẹ̀síwájú lónìí ní ìta àti ìparapọ̀ tó sọ̀rọ̀ tó sáwọ́gbà súrẹ̀ rẹ̀ ààyà ìkọkànléláàádọ́rùn-ún bẹ́ẹ̀ pẹ̀lú gbólóhùn sáàtì ọlọ́run tọ́lọ́kùnrin rẹ̀ pàwọ́ táwọn ti sáàtì òun bàbá bẹ́ẹ̀ sàkùránì أن أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم ليس على السعماء ولا على المرضى ولا على الملائكون ما ينفقون حرج ولا يملكون ما ينفقون حرج إذا نصحوا الله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم aláàbò dáadáa nínú ọ̀rọ̀ sáàbá ọlọ́run ní wọ́n lọ òfurufú wọ́ọ̀hì ọlọ́run yẹn ọlọ́run jẹ́ rí yẹn lọ́fúrú ọlọ́pọ̀ ọba alákòóríjì lọ́pọ̀lọpọ̀ ló wọn ọba ẹni ò bá forí jì òun ò ní bínú sí mọ́ ó ní àdúrà náà bàbá wa máa ń ṣe níjọ́ òun pé ọlọ́run forí jì wá kíkú tó pa wá ẹ̀yìn ọlọ́run bá ti forí jì sáájú kúrò láyé ìkẹ́lọ́rọ̀ rẹ̀ padà já kéèyàn rí ọmọ ojú àìlápò níjùmọ̀ lọ́rùn lọ tọ́lẹ́lẹ̀ kò lè fọwọ́ rẹ̀ sọ̀yà tó òṣẹ́ lọ. ìfọwọ́sọ̀yà pé a ṣẹ lọ ohun gangan ẹ̀ṣẹ̀ ní fúnra ẹ̀. téèyàn bá sọ pé òun iṣẹ́ lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ tó sàjáde yẹn gbólóhùn tó gbóògbé lẹ́nu ẹ̀yẹ gangan tó fi sọ́ọ̀dẹ̀ lẹ́ṣẹ̀. níbo ló fẹ́ gbé níbo lọ́rùn gbà ọ̀nà ìgbòlùfẹ́ tọ̀ tó fi ní iṣẹ́ lọ nígbà tó jẹ́ pé ẹ̀ṣẹ́ mi gángan nípa àdámọ́ mi ìyàn ní ìsinmi àlọ́lọ́wọ́ bá fi tún dájú bá ó gbé kalẹ̀ ìyẹn ní ìrònúkú wàdà Sòmíyá àbùnà àdàmà ń tẹ̀lé ọmọ bíi mákàlí اتق الله إن الله الله استغفر الله إنه غفور رحيم قلت يا يوم آدم أنت اليوم في مهلي استغفر الله فإن غفر الله قلت لنبوة يوم آدم وما يعلم ذلك اليوم في مقعده ìwọ́gbẹ́gbẹ́ là ń bá wí níjọ́ là ń bá wí lónìí níbi tó ti ń lọ́ra láti ṣẹ̀ṣẹ̀ rẹ̀ tí ń dùn mọ́ lẹ́nu ìsáàtìmágbé wọn lára. Nàìjíríà lọ́wọ́ ìrànlọ́rùn-ún. استغفر الله فإنا غافر الله وكريتي والله لا كريتي wá àforíjì àlọ́ torí pé ní ìrìnlẹ̀ kọ́ ìrọ́lọ́rù ẹni tó lè foríjì ọ̀nà àlọ́ ìrìnlẹ̀ ẹni tó lè foríjì wà náà lọ́wọ́. Àbára ẹni tẹ̀sí wá lórí fàmẹ́ta kọ̀ọ̀rọ̀. Àbára kọ̀ọ̀rọ̀ kàwáyé àtọ́rọ̀ kọ̀ọ̀rọ̀ ọ̀tún wọ́n náà bá ìdàtún wàlìhàkìmọ́rún. Wọ́n náà bá ìdàtún wàlìhàkìmọ́rún. Àbára kọ̀ọ̀rọ̀ kí ló fẹ́ lọ́nà wí? Níwájú ọlọ́run tó mọ̀ wá tó mẹ́rin. والأسرار ظاهرة Tọ́lápá ìjọdẹ́ àṣọ orúkọ ìrọ̀ tó kò sí tí ń jẹ́ kọ́kọ̀ níwájú wọn lọ, kò sí tí ń jẹ́ kọ́. Gbogbo ẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbangba ni wà láṣọ orúkọ ìrọ̀ tó gbogbo tí wọ́n pè ní nǹkan tó pamọ́ ní kedere níwájú ọlọ́run. Wọ́n ọ̀sẹ̀ ní dáná lójú àkìyàmà, Kùránì ní ọ̀rìdà lílì káàkì ní àtìkò sí ẹlẹ́. Ní bẹ̀rẹ̀ níbi tó wà, tó bá tó ìgbàlùjáàmà wà jí àyàwó àìgbé ìjà àdámà, Ó ti wà ní kí kọ́lọ̀ ṣẹ̀ṣẹ̀ dáná iná ti wà níná àwọn màláìkà rí màláìkà ti bí ìyẹn tọ́wọ́ àmọ́bí nígbà tọ́lọ̀ ń dá iná tán tó ti bí lọ ogun ti bí ní kò sọ́mọ èèyàn tí ó wọ iná lọ kiri lọ kiri lọ kiri lọ kiri ìyẹn pé ìgbà tó fi wá fi bá ti ṣiṣẹ́ ilé òbí wọ̀ ló sọ gbogbo tọ́kàn fẹ́ lórí iná po pè gbogbo nǹkan táwọn fẹ́ òṣòro rí kájú tó wà ní àbáyé والأسرار ظاهرة أنها مباركة والآت الله أنها مباركة

الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ìrẹ́ ànábì wí fún àwọn àdìgúnmọ̀ rẹ tí àwọn àgbà náà sọ fún wa wípé yá ìbá ní àwọn ẹgbẹ̀ yẹn rú sí ní alẹ́mínà pọ̀ fún ara àwọn gúúsì gbogbo ẹ ti kọjá là Hmm? ẹ̀tì ṣe asọ̀rọ̀ ọ̀pọ̀ aláàmùsùn ìgbà fẹ́ẹ̀ ń ṣiṣẹ́ ọlọ́pàá wọ́n adigunjalè ni wọ́n mú adájọ́ fún wọn lọ pa ẹ̀kàn sí gbòòrò lọ́wọ́ ẹni tí ń bọ̀ láti ìbàdàn tàbí ń bọ̀ láti tí ń kọ́kọ́ wọn bàjì tó wá jẹ́ kọ́kọ́ wọn dé lálẹ́ ogun ògbèrú pálẹ́lẹ̀ wọn ó dì ògbèrú pé ó rí ẹ̀kọ́ wọ́n ti gba pásítọ̀ọ̀tì ẹ̀ dálẹ̀ gba visa ó ti lọ Amẹ́ríkà ó ti lọ Ukraine ó ti lọ Switzerland ó ti lọ Sweden ó ti lọ Iceland ó ti lọ South Africa ọmọ ọlọ́mọ tó dé táwọn òbí ẹ̀ rí sí ẹ̀ mo fẹ́ ẹ dé olẹ́ kó tẹ̀ wá rọ́pò ẹ̀kú ni wọ́n lọ pa inú àwọn aráàlú wá ní òbí wọn nípa àwọn adigunjalè yẹn nígbà tó wà lọ́lọ́pàá àwọn nǹkan tó ṣe nìyẹn wọ́n ó lè wọ́n pẹ́sidẹ́ntì wá yẹlẹ̀ rí ní tó jí kí ni wọ́n ló jí wọ́n ló jí góòlù wọ́n sì kó kalẹ̀ pé tí wọ́n lọ jẹ́ ìrè níjọ́ tí wọ́n lọ bọ́ọ̀tù nínú tí wọ́n kó góòlù gan sí ni wọ́n kó sí ìgbà tí wọ́n fi dé kóòtù ó ti dòkúta ìgbà tí wọ́n tù ń bẹ̀ àsókúta lọ́mọ ìjẹ̀ tí wọ́n ní kóòtù nígbà tí wọ́n fẹ́ràn ọkọ̀ tó fẹ́ràn ọkọ̀ ìbí òbí ṣe wọ́n dá lájú wọ́n ti yí padà gba ah, àtẹ bọ́ọ̀lù lákòsígbé ah, òkúta ni ó dé láì àwọn iṣẹ́ tó ṣe nìyẹn nígbà tó sọ lọ́pàá ìgbà tó ládájọ́ òjò ẹjọ́ ẹlẹ́sìn abẹ́sìn àwọn tó jẹ́ àlè ògbé fún wọn àwọn tó ń jà sí òbí ló gbélé wọn lọ́wọ́ àwọn tí ń jà sílẹ̀ ẹjọ́ tí wọ́n rò ó fi hàn báwọn tó ti bẹ̀rẹ̀ àwọn wo ní àwọn kọ́ ni wọ́n nílẹ̀ gbogbo ilé tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ní náà lọ́wọ́ kó dànù ó wá ṣiṣẹ́ adájọ́ kó bẹ̀yìn àwọn ìṣètò dání ìwọ tó ń lọ sóko wúri wálé oríṣi oṣù mẹ́fà orí mọ́wàálé ọdún léyà kalẹ̀ yóò sọ pọ́lọ̀ ìtumọ̀ rẹ̀ èyí yọjú àmọ́ nítorí pẹ́nu pọ̀ náà ló fi wá lé léyà ló fi wá sínú àwẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ tí ń bẹ lóko bẹ́ẹ̀ jọ ń gbé ìyàwó ẹ̀ náà bẹ lábà gbogbo ìgbà tó bá wáyé òun ìyàwó rẹ̀ ló dáa gbogbo ọmọ méjèèjì tó bí ìwọ ló ti mú ṣùgbọ́n bọ̀ dáwò tó lò ń là àwọn ọmọ náà tó kù ní darí yẹn ọmọ méjèèjì púpọ̀ dáàbẹ̀ bí kí wọ́n pè lọ́mọ ọ̀dá ìwọ ìyàwó yẹn ti kú. Gbogbo òwe ti lé àwọn èèyàn ti ní sọ pé òun ṣe ń bẹ̀ àti ẹ̀bá sọ bẹ́ẹ̀ ọkùnrin rẹ̀ jọ ìyàwó gbọ́dọ̀. kọ́lá kó ẹ̀yà rẹ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ àwọn èrò bí ẹ̀yìn wulẹ̀ béèrè pé kí ní jẹlẹ̀. ẹ̀ka ìbára fẹ́ ní àwọn olórí ìsọ́kọ nílé ìyàwó kàtíkè pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ àbúrò ọkọ ni wọ́n fi béèrè lọ́wọ́ ànájú afárá àìsàlẹ̀ hámù kí lórí sọ̀rọ̀ ẹbí ọkọ tóun àtìyàwó jọ ń gbé ànájú ní àlàhámù wùlé ọ̀tún àwọn ẹbí ọkọ alákùnrin ọkọ àbúrò ọkọ ìyá àwọn gan lè kú torí pé wọ́n ti pa ẹni yẹn kò nímọ̀ tí wọ́n ti pa ohun tó bá àbúrò ọkọ ìdílé òun ni ó tún wá gbé lọ sí jù tó bá lóyún ọkọ tó tún wá máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ olóṣèlú lóyún ló lọ kò bá àjọ wọn ti bíbà ákùn lórí wọn ọ̀hún bọ̀dá tún ní lọ́wọ́ ìjọ ṣùgbọ́n lẹ́ni yóò sọ fún ló méje ló bí fún ọbẹ̀ ẹni tí wọ ẹjọ́ dòwò wọ kò sáni tó mọ̀ pẹ́ dòwò pọ̀ ló kú kò sì dédé kú ìwọ náà ló pa ṣùgbọ́n nìkan náà wò gbogbo dúkìá wá di jẹ lóbi tí wọ́n ń pè ọ́ lólówó ìgbésí ayé ìnìyàn kó lè bá dí wí fún àwọn ẹrúsìn ní aládìnà àtọ́ọ̀fù alá àǹtúsì ní gbogbo àwọn tẹ́ ti dáwọn ọrụ ńláńláńlá báyìí tíṣà gbogbo ọmọ tó wà lẹ́sẹ̀ sírì tó fẹ́ ṣe wà ẹ́ẹ̀kì kò sí èdè òdìgbò orí ẹ̀ lọ́dọọdún torí gbogbo ولو بعنشي أعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور

لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سورة الزمر سورة النمائي آية 23 Súra ẹlẹ́ẹ̀kọkànlélógójì ayẹ ẹlẹ́ẹ̀kẹtàléláàdọ́ta. Àwọn ọmọdé ẹgbẹ́ bìrì mẹ́ta ló mú lóyún láàrin ọdún kan olùṣẹ́nu fún wọn àwọn èèyàn wá dàgbàmù rọ́gbọ́n bí wọ́n nílé ọmọ wọn ti bàjẹ́ nígbà tí ó ṣẹ́nu fún wọn wọ́n ti dàgbà fúnfún lórí àwọn ọmọ rẹ̀ rọ́gbọ́n bí mọ́ ni ọ owó kan tó ní kó fún òfun ojókòó sí ó náà kọlà tó bá lọ mọ̀ọ́mọ̀ gbé ọkọ̀ dí òfin gbájú sí tírélà wà bàbá yẹn bá kú ìwọ́n là ń tiẹ̀ pẹ̀lú ẹni wakọ̀ ó ti mọ̀lẹ́ tó wọ́n gbé tọ́kọ̀ òkúta ọlọ́run wá kárí ara ọkọ̀ òkú kò ti pa bàbá bàbá aláwo ní ọ̀rọ̀ tiẹ̀ yẹn táwọn òmìnir láti sọ àmì sọ̀rọ̀ táwọn yẹn torí pé ọ̀rọ̀ tí wọ́n kọjá bẹ́ẹ̀ ẹ̀dí òmọ́ lọ́gbọ́n ní tó ṣe pọ̀. àmọ́ ìwọ́n ń jẹ́ tó ń kọrin pé kò yẹ ká mọ̀ ní tàgbàmọ́lẹ̀ mọ́tẹ̀ àgbàmọ́lẹ̀ ìrẹ̀gbọ́dọ̀ mọ́ ní lákò nígbìnà ìfúsọ̀ fún mi ríjà àfá ìlú gbọ́dọ̀ mọ́ làkọ́yà lápò kò rí báwọn pẹ̀lú bí kò ló ṣe rí àfá akọ̀yà gbọ́dọ̀ wà mọ́tẹ̀ àgbà mọ́lẹ̀ ẹ̀yàn gbọ́dọ̀ ní mọ́tàkà àìmọ̀ iye ọmọ ló ti mẹ́wá sí lójú tójú wọ́n ti fọ́ àtàgbójú wó bàìbàì ọmọ kàndé láti skúù kò rí ìwé kàmọ́ wọ́n gbé lọ títí ọsítù wọ́n dàgbò fún síbẹ̀ kò rí kàmọ́ dáadáa ìwọ̀lónáwọ́ sí lójú tójú ẹ̀ fi wó bàìbàì àtóríṣiríṣi bẹ́ẹ̀ àìmọye kànga tó ti da ògò sí tí kànga ti gbẹ tó mi ò sún bẹ̀ àìmọye ilé ìtajà ló ti sọ nǹkan sí tó kúta wọ́bẹ̀ tí gbogbo àwọn ilé ìtajà ń bẹ̀ ṣẹ̀yìn tó méjì ẹ̀ ọmọbìnrin kan ló bá sọ̀rọ̀ ládùúgbò wọ́n fẹ́ ni olóhùn òfin ọwọ́ ní irú ẹ̀ kúrò nínú ẹ̀dí ẹ̀wò láyé tèmìlú ẹkẹ wá bá lọ́nà ẹ̀rẹ́n tó dá ó sì sun ọjọ́ méje nílé mi ọmọ ẹ̀ gbà tọ́jọ́ méje pé ló lọ kí wúlẹ̀ yóò fi kí lòun wá ń bí orí bẹ́ẹ̀dì rẹ̀ ló ti bára ẹ̀ kò sì wẹ̀rù àbọ́mí tó fẹ́ mú ibà ló sàájú tó fífẹ́ ìyàwó ti tẹ́ nílé ẹ̀ ó ti dọdún mọ́kànlá lónìí tó ti ta mú ibà sí i ànábì fi ní iná orúkọ wá tìwé lá iná orúkọ wá sàmá ìlú wá tìwé ìlà ṣe nǹkan tìwé lá yẹn ni wọ́n ń pè ní mùyíbà kásá oògùn ìfẹ́ idán ìfẹ́ sóbìnrin ànábì ní ẹbọ ni sọ̀rọ̀wọ́ àríwá tó gbé ìyàkó ní ẹbọ ní tó

àṣẹ̀tàn ní ṣèlérí kankan fún gbogbo àwọn tó mú láláàbò àwọn tó mú bàbá àkàlẹ̀ àwọn tó mú lálábẹ̀yìntì àyàfi àdéhùn ẹ̀tàn fún ọlọ́pàá tẹ́lòmí ìdíwó ló ti jẹ àjẹsára ọta àbọn tí wọ́n bá lójú ogun ogun tí ìsọ kìí ṣogun ábíò wọ́n lọ ọjà olè mọ́ kọ́kọ́ bá ó kú wọ́n ni àkòlè gúrẹ̀ ní ìṣeré wọ́n bá ló kú àbúrà wọ́n ti ní kó mọ́ pín ẹyin jẹ ẹyin tó jẹ lábẹ́ àmẹ́rin wọn àmẹ́nìkan ní ẹjọ́ jẹ́ ẹ̀rìnká wọ́n ni kó mọ́ jẹlá ìrọ̀ gbogbo ẹ̀ àdéhùn tíṣẹ́ ẹ̀tàn bá ṣe ní wípé ìgbọ̀n ní ràn ọlọ́ ni Yorùbá tún tètè sọ pé ikú ogun ní pakíkanjú ijú ikú odò ní pòlùwẹ̀ ní wọ́n fi àti tó mọ́jà tí ó mọ̀ sá gbogbo mi lọ ní torí tá àṣà ìtọ́ ẹ̀fà ní èyí ó lówó ló sunko kí ló méwé sunko èṣù tàn wọ́n jẹ ó fẹ́ kó kú ní kèfèrí gbogbo ohun tó so mọ́ra yẹn tó fi kú ti gbé wọn náà torí pé lásìkò yẹn kò mọ lọ́kàn èṣù ló mọ̀ arákùnrin kan kú lásìkò ní ọdún tó ń dàrí àdúgbàrá kò lè kú kò lè ṣe kí nìkan sábà àwọn mobile data tó gbogbo wọ́n ní ah òkú ẹ̀ ní jẹ́ kí wọ́n gbádùn ààrẹ nìkan tó tí ò gbádùn ìlú òtorí díẹ̀ kó ṣe kí ni kí ìlú dúró àwọn èèyàn níjọ́ kejì ni wọ́n tó ń ra oúnjẹ àwọn tí tó ń jẹ bá ń jẹ àfẹ́ lásọ́nà gan ṣàìtàn ló tún jẹ wà mọ́ ìyá ìdòwò ṣàìtàn ìlà òkígbẹ́ ni a bá ṣe aládàápò ní ìràn èṣù ló sàn jẹ débẹ̀ lọ́kàn ó kàn gbé àdálé lórí àárẹ̀ yóò bá ṣà wọ́n bá ló kù ó sì ti jù kí gbẹ̀rù wood na paper ní bẹ láàrin ayọ́nà wúbi òkí ìgò ìgò wọ̀ táà gbogbo ẹ̀ ni wọ́n ti ń dà wọ́n rí pé kò sí ètò ọ̀nà ni wọ́n wá ní lọ́rùn èṣù ló sàn jẹ débẹ̀ ẹ̀rọ gbogbo ẹni tó bá di lóògùn kan sára òògùn ìbọn bí wọ́n bá fi ń yẹ̀bọn yóò fẹ́ máa lọ tó bá lọ sí òkì bí àdá ibi tí wọ́n bá ti ń sọ pé wọ́n ń jẹ àdá yóò fẹ́ lọ bẹ̀. yóò lọ fẹ́ lọ dán wò tí wọ́n ló bí ìyá ọ̀kẹ́rẹ́. ibi tí ó gbà lọ sí òkú. lórí náà wàá yà ń tó gbogbo ṣètọ́n ìlà gbòòrò kéèzì àwọn èèyàn kéèzì àwọn tá à ń lọ làwọn tó fi lóríṣiríṣi ẹ̀ṣẹ̀ àfáà ìwọ ló sọ ọ̀gá rẹ lẹ́dùn arìnlẹ̀ ìgbà tó ń kọ́ṣẹ́ gbogbo ẹ́ngìnì ní ṣọ́ọ̀bù wọ́n ló bá jẹ́ ọ̀gá òsìmọ̀ nígbà tí ọ̀gá wá fẹ́ lo àwọn kìíní yẹn ò rí mọ́ ó ti wá rí pé àká ó tù ú sépo ló wá lọ ọ̀gánáìsì àwọn ọ̀rẹ́ rẹ̀ kan wọ́n wá fọ́ ṣọ́ọ̀bù wọ́n láwọn ìlú fọ́ ṣọ́ọ̀bù wọn tó nǹkan lọ wọn ò sì rí wọn ló fi títà gbogbo orí gbogbo ẹ́ńjìnì tí ń bẹ ṣọ́ọ̀bù ti bàjẹ́ ọ̀gá yẹn wá tẹnu arìnrìn wá tó ń gbèsè wọ́n ń lọ́tún wọ́n ń fa mọ́tò tó ní ó tà ó fi san gbèsè ilé tó kọ́ ó tà ó san gbèsè ìwọ náà ń bá kẹ́dùn. nígbà tẹ́ ń ju ps permanent secretary ìwọ ló lọ dá nǹkan sórí ṣíà dàrẹ́tọ̀ kejì torí pé níbẹ̀ appointment ẹ̀yin dàrẹ́tọ̀ ẹ̀ ju ẹyọ kan lọ ẹnìkan náà fẹ́ mú òdìlọ́dà nǹkan sórí ṣíà ọ́fíìsì ìjọ kejì wọ́n ní kí wọ́n hàn náà jẹ̀lẹ̀ pé bí ẹ̀sọ́ ti gbọ́ lágbọ́nà ìbàkọlù you are mad what is happening ó bá bẹ̀rẹ̀ sí dárúkọ gọ́ọ̀nà ní ṣe pẹ̀lú gómìnà nígbà tí wọ́n á nǹkan kan ti ṣe ní wọ́n bá gbé e lọ ẹ̀rọ wọ́n sì lọ́wọ́ lẹ́sẹ̀ ìgbà tí wọ́n wojú ẹ̀ kò sì ní sí bàkúmù lọ́fíìsì wọ́n ní ìwà ìlẹ́ ìwọ ni wọ́n á fi sí ẹnìyẹn ń ṣe èrè ìwọ́n ṣe permanent secretary olúwa táyà olóòfẹ́ ṣe pẹ́ndà gbogbo èèyàn tó wá ti bọ́ ṣayẹyẹ orí táyà ènìyàn sì ń bẹ níbi tí ó ti ń tọ́jú ìpọ́pọ̀ lórí ẹwà iṣẹ́ àwọn oríṣiríṣi míì tó jù bá ń lọ ọmọ tí wọ́n ní kó wọ yunifásitì tí wọ́n ní kó mọ̀ bọ̀ ló ègbò jọ́ tó yẹ kó lọ ìwé ìrìnnà rẹ̀ pásọ̀tì wọlé lọ sọ́sínú òkun ti pamọ́ ojú ọmọ yẹn wá wá títí ó yà ṣùhálà ní wọ́n láàgùn ìwọ́n náà wọ́n bá wọn wà ó tún wá láàgùn dé sí pé ìjọ gan bẹ́ẹ̀ ló ọmọ òlọ́gbọ́mọ́ ṣe pàdánù ènìyàn tó wà sọmọ lẹ́wọ́n kù nípò sí lé ọmọ orogún rẹ̀ tó kú bójọ́mọ̀ ìyálé ni bójọ́mọ̀ ìyàwó ní ìwọ́n ló fún mọ́jẹ̀ ìrìnjẹ tó fi kú ó ti ń bẹ láyé oríṣiríṣi àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ìwọ ló dàdúgbò rú ọ̀pọ̀lọpọ̀ àdúgbò tí ó tò ìwọ ló sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ àwọn ìtànkítàn ló pa tó fi dá lérú ìtàn tí ò rí bẹ́ẹ̀ ìwọ ló ti dàgbà jù ó ti wá pàtàkì àwọn àgbà ní àwọn làgbà kò sẹ́ tí ó jà ọyàn ìwọ lọ́jọ́ lórí òdiwọ̀ àádọ́rùn ọdún 90 years ma sọ̀rọ̀ sí bàbá sọ lòdòdó irọ́ ó sì mà ó dàdúgbò rú kó wá di pé kò tó mọ́ gbogbo ń tí ń gún ògún mọ́ látara ìtàn kìtàn tó pa àwọn ọba àwọn ìjòyè wọ́n tọ́ sí èèyàn gidi ìwọ ló lọ́gbà wọ́n ní mọ̀ràn kí mọ̀ràn wọn ò sì ní mọ̀ pé wọ́n ló lọ sọ ẹ̀ṣẹ́ báyìí táwọn èèyàn ti ṣìwà ohun tí wọ́n fi wá bẹ ní ayé òfẹ́ mọ́ kódà ó yọ ẹlòmíì lóyè ìwọ ló fún ní mọ̀ràn ayé òsì mọ̀ àwọn ẹ̀ṣẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní kún kùnìyà ìyà tí ẹ̀lẹ́ tí ọ̀tù àyà sọ fún mi sọ wípé yá ìbádíyá ẹ̀yin fún yìí ẹ ti dá ẹ̀ṣẹ̀ ẹ ti gbé kọ́ra yín lọ́rùn àwọn ẹ̀ṣẹ̀ tó lágbára yàtọ̀ sí kúẹ́kúẹ́ àwọn kàbá ìlú لا تقنطوا من ní tọ́lọ̀wọ̀n ò ní forí Gbogbo àwọn tá a kà yẹn, bá jẹ́ mú mi tó nígbàgbọ́ nù ìjọ kan ṣoṣo ọlọ́run tó sì nígbàgbọ́ nù ìjọ ṣiṣẹ́ ànábì tó bá lè túbá ìjọ pè ní túbá ọlọ́gbọ́ ilé ayọ́lẹ̀ nínú àmàlù túbú ìlàlọ́ ìtawọ́bàtà nẹ̀sùhá ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀rọnúkúwàdà lọ́ọ̀dọ̀ ẹlẹ́dà yín ní ìrònúkúwàdà nẹ̀sùhá ìlókúwàdà òdodo báwo lè yàn ṣe túbá bó ni wọ́n bọ́ ṣe gbogbo tí ó bá àwọ̀wálà omi alìkàìdìrọ́m ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún tani fún ọlọ́run tó dáun kìí ṣe fàápa kò bá ṣe ẹ̀yà ìsìláàmù kẹ́nìkan ló fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fàápa bí imam kìí ṣára ẹ̀sìn wa ìgẹ́nìkan ni ó lọ́nà ìkó lọ́nà ọ̀ṣọ́ ọ̀rúdẹ̀ṣà àwọn táwọn ti pa àwọn táwọn ti ṣá gbogbo dà àmọ́ ní ìsìn òdìfílẹ̀ tó bá jẹ́ ní ṣẹ̀rẹ́ Islam ni wọ́n kọ̀kọ́ wù wọ́n wà ní àwọn oníṣègùn tí wọ́n kọ́ iṣẹ́ nípa ọpọlọ àti ìwò ángẹ̀lù àwọn jẹ́ ìdájọ́ ẹ̀sìn fún ẹni tó ń dìkún jáde yẹn wọ́n lò lé lórí ohun tó wó ìgbà tó wá lẹ́kùn tó ń ṣe madam àwọn obìnrin òun máa ń nà wọ́n fláàtì ní tó bá ń fẹ́ ọkọ ẹ̀ òun tó wá ń lo three days nílé ẹ̀ nílé ọkọ ẹ̀ yẹn wọ́n á sọ pé wà lè máa wò ó báyìí tó bá sọ̀rọ̀ máa lu flat ẹ lọ béèrè máa tí ń kàn lẹ́kọ̀ọ́ ẹlọ béèrè ẹlọ jọra ẹlọ bá díà ẹgbẹ̀jọ lọ béèrè orúkọ ọkùnrin tó bá fẹ́ fẹ́ báyìí wọ́n ti pẹ̀kọ́ lọ sọ fún ìyàwó ẹgbẹ́ wo wà fún mi lọ́kọ ẹgbẹ́ six months kì mẹ́ tọ́jú ẹ̀ tí ò bá gbọ́rọ̀ máa tún fún tiẹ̀ tó bá ti sọ bẹ́ẹ̀ nu ṣẹ̀ríà Islam ìdájọ́ tó wà fún òṣèyẹn nu ṣẹ̀ríà ó gbà èyí jáde nù ṣẹ̀ríà pé owó yí àwátá kó jẹ́ rèé yẹ́mọ̀ pé ńgbà tí ń ṣàkáǹtì ìjọ 3.5 million ni wọn ò rí ń kò jẹ ìdájọ́ tó tọ́fẹ́ tó 3.5 million jẹ́ ìṣẹ̀rí ọ̀dọ́ nítorí náà ń jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kìí ló jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún kìí ṣàpá kìí nìkankan ọlọ́run ló jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ torí pé ẹni tó lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ẹni tí ó forí ẹ̀ṣẹ̀ yán ló ló ṣe kí ni ló sọ pé ẹlẹ́ṣẹ̀ ni ó wà mọ ẹ̀ṣẹ̀ rẹ lẹ́ṣẹ̀ ekiri bìlámbíkà wá ló bẹ́ tàjá wúzà náà ánihu fa iná jùhúdà dámbì dáhàbáàni fa iná jùhúdà dámbì dáhàbáàni ẹ̀ṣẹ̀ rẹ̀ fi rí lẹ̀ fọ́lọ́n pẹ́lẹ́ṣẹ̀ ni ó náwó àlókè pé kò gbà tẹ́lẹ̀ṣẹ̀ ní ọkọ́kọ́ mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ wá tún bí tajà wúzà ní wá wá àmójúkú ọ̀rọ̀ wọn bá á ní wúkọ níbi ẹ̀ṣẹ̀ yẹn fa iná ju húdà zambi dáńbá ní ìmọ̀ jiyàn ẹ̀ṣẹ̀ sọ ẹ̀ṣẹ̀ di méjì ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ni pé n tó dáyẹ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó tún wá ń jiyàn pé tọ́lọ̀ pé ẹ̀ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ tó bá ṣọ́ra yóò tún wá gbé ọkọ̀ ònú ìsìlámù tọ́lọ bá sọ pẹ́ṣẹ̀ ní nǹkan tí wọ́n ní kèé ṣẹ́ṣẹ̀ aṣọ bí ẹgbẹ́ náà lánàá ó ti kú òun Islam torí pé òun bá lọ́run jù tọ́lọ ní tọ́lọ ní máa ṣòfin òfin ní dí ló bí ẹ̀ṣẹ̀ àṣẹ ni pé máa ṣe òfin ni pé máa ṣe ọlọ́run ṣòfin yí pé má mọ̀ tí ó torí pé wọ́n náà ti fa ààyè ara rẹ̀ sáàjì ọlọ́run wọ́n náà ti fa àlàáfíì kan torí pé ìtìrọ́ á jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nígbà tá a bá mọ ẹ̀ṣẹ̀ yẹn lẹ́ṣẹ̀ fún sani fọ́lọ́ wà nẹ́dàmú àlàmọ́fà àlàmọ́fàtà á wà bánújẹ́ lórí dáadáa tó yẹ ká ṣe táà ṣe torí pé ẹ̀ṣẹ̀ míì in tó yẹ ká ṣe táà bílẹ̀ láìṣe ni bí ẹni tí ìyá rẹ̀ ti kú bí ẹ ti bàbá rẹ̀ ti fàkódà ó sì rí jẹ́ orí mu nígbà tí ń bẹ láyé àmọ́yà ní bàbá rẹ̀ jẹ́ kú ebi ló pàyà rẹ̀ kú kò dá sí wọn àmọ́ bàbá méjèèjì kú tán ló fẹ́ wá ṣòkú tó wá kó àwọn ọ̀rẹ́ gbé wọ́n pa màálù wọ́n fi ilé kan tí wọ́n fọ̀nà róka ilé tí bàbá àtìyá rẹ̀ ń gbé kó tó wálé bí oṣù mẹ́ta ló ti wá tún léṣe wọ́n wá kùn gbáà nígbà táwọn bàbá àtìyá ń bẹ́ bẹ́ kò ṣe ó sì ní kápá láti ṣe ṣùgbọ́n kò ṣe lè èyí jẹ́ jáṣà nílùú wa ìgbà rẹ̀ ń bí àtàwọn ìlú míì náà ṣùgbẹ́ tójú mi tójú ni nígbà táwọn òbí bá ń bẹ láyé àwọn èèyàn ní túnlé tí ó ń gbèṣe tí wọ́n bá wá kú tán wọn ò ní tètè ṣùgbọ́n wọ́n ni wọ́n rẹ̀ lé wọ́n wá rẹ̀ wọ́n kú ó ṣe gbogbo ẹ̀ fún ta ṣé fòkú tó wà ní sàárè àpá dáhùn ó ní fún àwọn àlejò tí ń bọ̀ ẹ sì rí pé lébà nígbà tí wọ́n bá ti lọ tán wọ́n gbé tì ní wọ́n tì ní kọ́kọ́rọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni torí náà tọ́lọ̀ ní kò ṣe tọ́jú òbí rẹ̀ ó tọ́jú ẹ̀ ó sì ní kápá láti tọ́jú wọn òwúrán mọ̀mọ́ ṣe bẹ́ẹ̀ ni ó bàbá ó ti gbọ́ ìtàn kíkàn lẹ́nu ìyá tí ààrẹ sọ pé bàbá rẹ̀ ò dá sí ọ èmi ni mo sanwó skú ẹ èmi ni mo ṣe gbogbo nǹkan bàbá rẹ̀ òkè ẹ̀dáhùn obìnrin ní fẹ́ kí àlèmí yàn òun náà wá ní kéésùn lé òun náà wá ní bẹ́ẹ̀ ni ìyàwó sì jẹ bàbá ìkú ni ẹnìkan àgọ́ fún pé bàbá rẹ̀ mọ̀ sí ara rẹ̀ ìyàwó wà lọ sí jù wọ́n àdìtì wọ́n ní kó ra oògùn kan oògùn yẹn 7500 òun rí 3000 fún ní 45 kóun fi kún láyé òun ti búra kóun ní tọ́jú bàbá ìkú torí kó fi ń lẹ̀ láti tẹ́jẹ́rẹ́ kò tọ́jú òun ìgbà tí bàbá kú tán ló ṣẹ̀ wá yí ọ pé àṣẹ́lẹ́ṣẹ̀ ní ọ torí pé sọ́lọ ní kò ṣe ó ṣe àṣẹ ọlọ́run ogun ṣẹ àbọ́lọ̀ ń ṣòfin òfin ni mọ́dé bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n fi ṣe bùjókòó ẹmu ló mu títí ọtí ló mu títí olóòfin pàrònú rẹ kó tó padà yíyọ àgbàtù ti dé diabetes ti mú ìtíṣẹ̀ rí aṣọ ni pé àmìdámù aláàmọ́ pátá ó banújẹ́ lórí kíni ètò ti ṣe yẹn pé àà kálò ti kú àṣọmọ̀ náà ni ọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àtàrkù ó wà gbé ìwà yẹn jùúlẹ̀ àmọ́ irú ẹni tó ṣe wípé zìnà ní máa ṣe àmọ́ nǹkan ọmọkùnrin rẹ̀ òṣìṣẹ́ mọ́ ń gbà náà bó tẹ̀fẹ́ ṣe bó lọ́nà tí ẹ̀ kò léèkì ẹ́ olùkúdé yẹ kọ̀rẹ́tì ṣùgbọ́n kò léèkì ìbànújẹ́ lórí tó ti lọ yẹn tó jẹ́ táwọ́bà sáàmì súnra ìtúbà tó dódó tó dénú ọkà ìgbégbò bá ti kú yẹn ta nídìí ẹ̀ lẹ́yìn náà alẹ́ azmù aláyàrùd ó pinnu nínú ọkàrẹ́ kó ní iṣẹ́ rí padà síbi ẹ̀ṣẹ̀ yẹn má lẹ́yìn náà àwọn tó fílẹ̀ tó ṣe tó sì ní kàtà láti ṣe ó wà lọ́mọ ṣe àwọn tó ti bàjẹ́ ó ṣàtúnṣe ẹ̀ tàbá olú kùránì sọ́tún lè bá kọ́rọ̀ súra ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀bá àdéjẹ́ ọlá ń sọ fáwọn èèyàn kan tí wọ́n ti fẹ̀lú bá nǹkan jẹ́ lọ́nà méjì ọlá alákọ̀ọ́kọ́ wọ́n mọ̀ọ́mọ̀ dákẹ́ wọn ò sàlàyé fáwọn èèyàn nígbà fáwọn èèyàn wà lórí ìṣìnà nítorí pé ìṣìnà fáwọn èèyàn wà ó bá ìfẹ́ inú wọn mú wọ́n wá dákẹ́ àwọn ikọ̀ kejì àwọn tí wọ́n wọn ò dákẹ́ wọ́n béèrè lọ́wọ́ wọn kí lọ́nà wọ́n ṣe àwọn èèyàn lọ́nà ní tọ́nà ọba sọ ọ̀tọ̀ ní tí wọ́n wí wọ́n túkù fún àwọn ènìyàn ọlọ́ọ̀bá sọ dé mọ́sọ́ àtù ààyà 159 ṣúra 2 àyà 159 ṣọ́ọ̀tù ìbákọ́rọ̀ fúra ẹlẹ́ẹ̀kejì àyà kọkàndínlọ́gọ́jọ أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكتمون ما أنزل أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. ọ̀rọ̀ tí olọ̀rọ̀ tí ń bá bọ̀ wípé nígbà tó ti pinnu kó ní padà síbẹ̀ náà ó wá kú islah islah àtúnṣe àwọn nǹkan tó ti bàjẹ́ ó lọ tún wọn ṣe padà ọlọ́run ní iná rẹ̀ ní náà túnmú náà máa ń zàrìnà nínà ìbàjì náà àwọn tí wọ́n fi paná kí ni wọ́n fi paná máa ń zàrìnà tàà sọ̀kalẹ̀ nínà ìbàjì náà nínú àwọn àlàyé òdodo nínú kùránì òdodo nínú súnnà wàlẹ̀ hùdá àti mọ̀nà ìtọ́kọ́nà mẹ́mbà lẹ́yìn tí ọlá tó ti ṣàlàyé ẹ̀ pàyànẹ́rù yékéyéké tí ó rújú lìnẹ́ẹ̀sì àti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn nínú kùránì kó dàbí ọ̀rọ̀ ọmọ òrukàn bàbá rẹ̀ olóko kòkó ìwọ làbúrò bàbá ẹ̀ ìwọ náà ní ṣùgbọ́n wọ́n ló máa là láàrin òun àti ẹ̀ ìgbà tí bàbá wọn kú tán orídìí oko bàbá ní bèèrè àwọn òsìjókó rí ó ti tí bùlájí oko bàbá wọn mọ́ ti ẹ kèéṣe yẹn nìkan ó tún wá yí padà kò yé ibi oko bàbá tí wọ́n yẹ ní ilẹ̀ ẹ̀bẹ̀ ló dá tí kòkó rẹ̀ máa ń sùn tí ẹyin ibẹ̀ máa ń lajú orí títí ẹnu títí ẹ tí ó tún dá náà ó tún bù làjú mọ́ wa ti yín rè é kan ọlọ́dún sọ̀rọ̀ nípa ẹ̀. Ìrìnàlẹ́mìnà ẹkùnrin ẹkùnrin ẹgbẹ̀rẹ̀ ọgbọ̀nlẹ̀ ìrìnàlẹ́ ẹkùnrin ẹbí gbogbo ìrìnàlẹ́ ẹkùnrin ẹkùnrin Gbogbo àwọn tí a ń jẹ dúkìá àwọn òrukàn ní ti àbòsí ìyẹn tí wọ́n gbé ọmọ àkọ́ṣù. Ṣàgbọ́dọ̀ kan ní pè ní odò ọba, ìyẹn kọjá ní òwú, odò ọṣún, ìyẹn ló kọjá lọ́ṣùn. Tí n bá lọ iléṣà láti iléṣà lọ Òṣogbo, ó kọjá odò ọṣún bẹ̀. Tó bá bẹ́ẹ̀ náà, ó rúdò ọṣún bẹ̀, ó kọjá bẹ̀ ìtumọ̀ gbọ́mọ̀ ọba fọ́ṣù ni wípé in tó tọ́ sí táyé òògùn táyé kẹ́yìndé lọ fún ẹ̀tọ́ kẹ́yìndé wá dé fún táyé òjàrú zuluma ó jẹ nítàdò sí in tó ń jẹ yẹn nínú dúkìá mọ́ òrukàn òun kọ́ ló tọ́ sí olóògùn ó ní bí rọrùn kò jí sọ ẹ̀ kí lọ́lọ́run sọ. Ìlànà kùlú nàbí ìbùtó ní ìnáàrọ̀. Ìlànà ìyà kùlú nàbí ìbùtó ní ìnáàrọ̀. Kò sí sí ń jẹ́ sí ikùn wọn ju iná lọ. Wọ́n jẹ́ àmọ́ tó bá tún dọ̀rọ̀ ṣàyà láò náà ṣàìrọ̀ ó kó o tó kú nígbà tó wá gbọ́ pé kò dáa tàbí o mọ̀ tẹ́lẹ̀ pé kò dáa mẹ́mí rẹ̀ le ní ìsìn o ti wá túbá ó dá oko yẹn padà fáwọn tó ní àtúnṣe ẹ̀mí ẹ̀ oko yín ibi tó ti yín ni ni mo pè ń tèmi tẹ́lẹ̀ ibi tó bẹ̀rẹ̀ kékeré òbí tìlú ibi tí ò dáa ó padà ṣàlàyé. àbí bàbá wọn fowó lẹ̀ àmówó yẹn wọn ò lè mọ̀ pé bàbá wọn fi ilẹ̀ fún wọn torí 100 million àti 500 million tó fi sákàǹtì rẹ̀ fún bísínẹ́sì kan tó ní kó ṣe kò tí ìrìkọ́ọ̀dù ẹ̀ tó fi kú 500 million yẹn ló fi ṣe bísínẹ́sì wọ́n náà fi di multimillionaire gbàtí bàbá yẹn kú òjì kí 500 million nílẹ̀ lọ́wọ́ ẹ̀ kátẹ̀ síwájú ní ètí mò ń bá bọ̀ bí tó lọ yẹn ti fẹ́ká máa yà káàkiri Lẹ́yìn pa ti ṣàlàyé ọ̀rọ̀ náà yékéyéké nínú Kùránì, ṣùgbọ́n èèyàn mò dódó ọ̀rọ̀, wọ́n fò dódó ọ̀rọ̀ pamọ́, ọba pẹ̀ kí lọ́lọ́ ń wí lórí ọ̀rọ̀ yìí òfin pamọ́ òsàlàyé ìjò yóò pè ọ́ ìwọ́n là fà wọ́n ní kí ní àlàyé ọ̀rọ̀ náà lórí ilé òsọ òfin pamọ́ gómìnà pè ọ́ ìwọ́n là fà kí lọ́lọ́ ń sọ lórí ọ̀rọ̀ yìí òfin pamọ́ òsọ kọmíṣánná pè ọ́ kí lálàyé ọ̀rọ̀ lórí ilé òfin pamọ́ àwọn oníjà ó tọ́rọ̀ wá bá ẹ̀yin làáfà ẹ̀yin lẹ́mọ̀ ṣẹ̀ríà kí náà láyé ọ̀rọ̀ lórí eré òfin pamọ́ ó ṣàlàyé torí pé tí ń ṣẹlẹ̀ yẹn bá fẹ̀ẹ́nú ẹmu ọkùnrin ìjọ wá bọ̀ pé òun ti léyàwó lọ lálẹ́ àná ó ti kọ́ pátápátá kí ló àbí ọ̀làlọ́wọ̀n fẹ́ bẹ̀ àà kọ́ ẹwọ́ tí mo sọ abọ́lọ́wọ̀n fẹ́ àà ah. <laughs> torí pé ó wù kó lé yàwó náà lọ́tẹ́lẹ̀ kò ṣàlàyé fún àlàyé tó yẹ kó ṣe fún ní wípé rárá ààlè lóbìnrin lọ lọ́jọ́ ọ̀sán kan òru kan yóò ṣe ìdá nítorí ẹ kọ́kọ́ béèrè ní pèsè ìyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó bá níyàwó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ò lè kọ́ àyíkọ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ èèwọ̀ ni ní ìṣẹ̀lẹ̀ Islam ẹlẹ́ẹ̀kejì tó bá ní kò ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣé ò tí súnmọ́ tó ò tí bá lòpọ̀ ṣé ò tí bá ṣeré ètè láti ìgbà tó ti mọ́ra tó ti parí nǹkan oṣù yẹn ṣáájú kó tó lè lọ lálẹ́ àná tó bá lòun ti súnmọ́ ilé lọ yẹn ò wọlé yóò padà torí kéèyàn tó lè kọ̀yàwó ìyàwó yẹn ó ṣe nǹkan oṣù tó bá ṣe tán tó mọ́ra ò ní súnmọ́

àmọ́ ń jọ́ tó ti fẹ́ obìnrin yẹn ni òbí fún yín lágbò ilé yá mọ́ kó wá ní ìyàwó tuntun tó fẹ́ ìrìn tó fún wa lágbò ó wá sọ pé òun ti lé lọ lánàá ó wá <laughs> àbí ọ̀dá <laughs> kò sì mọ̀ dájọ́ tí mo ṣàlàyé torí pé ìṣẹ̀lẹ̀ yẹn bá fẹ́ nú ẹ̀mú ẹ̀yí ti gbà yí obìnrin yẹn ni òbí fún yín lágbò bẹ́ẹ̀ sì ló wá sàlàyé níyàwó ẹ̀ pé àlàfo owó kan tó máa ń yọ fóun ilẹ̀ ló ṣe máa ń wà àgbòyẹ lọ́dọọdún àlàfo yẹn ti dín. ẹ̀wọ̀n ẹ̀yìn òsì mọ̀ ọlọ́lá ní tẹ̀síwájú kù lẹ́ ìgẹ̀lẹ́ lẹ́rùn mú mọ́rùn-ún àwọn wọ̀nyí ọlọ́run ọba ti máa náà wọn kí ni tún máa lára náà ọlọ́run ọba ṣẹ́bi lé wọn lórí kí ni tún máa ṣẹ́bi tó bá dágbé ní ìjágbọ́ yìí bí kán ṣẹ́ nǹkan léèrè lórí ọlọ́run jẹ́ ló ṣe pè fún wa mọ́lẹ́ni tó ní àdúrà òwúlò kó tẹ́rì ẹ̀lẹ́ kó já sí pé kékeré kákẹ̀dé pé orí ibú di tiẹ̀ látòmí lọ kákan wí fún un kó mọ gbórí ìkí ààrẹ tó lájúwọ́ sọ fún pé o ní sí tèèkú títà fún mi ní ṣe ọlọ́run fúnra rẹ̀ ó láàmẹ́ ìtumọ̀ rẹ̀ ní kí ó ti gbé jìnà sí kẹ́ẹ̀rẹ̀ àwọn ni ó mọ̀ ṣẹlẹ̀ lórí àwọn oníṣẹ́bíṣẹ́bí àwọn mẹ̀láíkà àwọn mẹ̀láíkà ní ọmọ ṣe pẹ̀lú ẹni tó fọ́ ọlọ́pàá mọ́rin àwọn èèyàn náà mọ̀ ṣe pè fún ìgbé ah, àfààní òṣòdodo jọ́nà ẹni tí wọ́n sì tọ́rọ̀ kí lọ́lá wá sọ pẹ̀lú ibi tó wá kàn wá rí tó sọ lọ́wọ́ tó bá fún ní àyà tẹ̀lé ọmọ ìlànà ìdàgbàgbò àyàfà wọn tí a bá ronú pìwàdà ní ẹni pé wọ́n ronú lọ pé ah! àwọn ti dá nǹkan rú jìnà kó wá ronú pìwàdà yẹn nìkan kò tó kó banújẹ́ lérí ẹ̀ nìkan kò rán wà á tún láàrùn tí wọ́n tún wá ṣàtúnṣe gbogbo tó ti bàjẹ́ ó lọ túnṣe Kò tó wá dúró ń bẹ́ bàbá ìyànú yóò tó wá ṣàlàyé àwọn nǹkan tó fi pamọ́ àti tó fi dàrú yóò wá ṣàlàyé ẹ̀ yóò fòjì tọ́ hàn gbogbo omi tó ti purọ́ fún wọn yóò lọ ọbẹ̀ yóò ti rọ́ lápá lù báyìí báyìí báyìí ibi tí a ti fẹ́ yẹn lè mọ́mù

kí sí nìdí tó ti sọ bẹ́ẹ̀ ó sì pé tẹ́lẹ̀ ìbàjẹ́ lè mọ́ mù owó mọ́ṣáláṣí yẹn tó ń mọ̀ rí jẹ kò ní dọ́dọ̀ òun mọ́ ìyẹn ní làákàyè ó lọ́gbọ́n wọ́n mọ̀ náwó mọ́ṣáláṣí yẹn sí mọ́ṣáláṣí níbi tó yẹ kó dé wọ́n àgbélé léyìí gbọ́ eléèmọ̀ ń gbé léjù lọ. Ìbá àti sọ pé Yahuwu lè kọ́ ọmọ àkúrọ̀ omílìkì tàbí láà ẹjọ́ ìtàjú kírun fáwọn èèyàn, ẹjọ́ jẹ́ lè mọ́mù lórí àwọn èèyàn lẹ́tọ́ Kùránì kájú kò ní ìlú mọ́ ń bẹ̀. torí tó tí wò pé ẹni yìí ò ní ṣe tó ìfẹ́ ẹnu ó padà lọ sàlàyé ń bẹ a sì yí lọ́nà wà bá ìyànà tẹ̀síwájú. Ẹ̀kúnlẹ̀ àwọn wọ̀nyí nìkan àtúgbò alẹ́ nígbà olúkú àdá ọrụ olùgbàrónúkúwàdà lọ́pọ̀lọpọ̀ tàwà ọrụ intense form tàwà ọ̀hín oníkẹ̀ aláàánú wá lè wáyé kí n tètè dáhùn kẹ́ bèèrè ẹni téèyàn fi ọdún méje fi gbáyàwó ẹ̀yàn nì láti ti ẹni láti ti ẹni ọkọ rẹ̀ oṣù méjì méjì ní máa lò oṣù mẹ́ta mẹ́ta ní ó wà gbogbo oṣù méjì yẹn láti ti rẹ̀ máa ń gbé ilẹ̀ ní sùn ẹjọ́ sùn ẹjọ́ ń èyàn ó wá mú yàn lẹ́mìí pé òun ti ṣẹ́ lọ èèyàn wá tú bá ṣé yóò lọ sọ fọ́kọ ẹ̀ ní rárá àbọ̀nṣẹ́ ìyá ni wọ́n sọ fún Ìdí gangan ọkùnrin yóò ṣe kí ni yóò pa rẹ̀ yóò pa ẹni yẹ yóò tún payàwó yóò tún wá pa gbogbo ọmọ tó bí fún wá kí ní ohun tó ti ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ tó bèèrè yẹn bí fún ó kọ́ pa wọn bí ó pa ọkùnrin yẹn ó pa ìyàwó yẹn tó tún pa rẹ̀ wá kí wá kí nǹkan tó ń ṣẹlẹ̀ tí èsì pé tàn ọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run ló kì bá àtúnṣe tó ṣe ní gómìnrin ẹgbẹ́ omi tó wọ́n wà tún lọ́dọ̀ mẹ́mà ẹ kò ṣe nǹkan kan ṣẹmù pọ́pọ̀ yẹn tó bá tráàpù ọjọ́ ṣẹmù pé ìdí tó ń fi wá sọ́dọ̀ yìí náà ní pé kó mọ́ bà mọ́ ṣe ìdìnà káàkiri ni tẹ́ bá ti sọ pé kó mọ́ wọ́dọ̀ yìí mà àwọn bọ́ìsì kún gbòòrò òun ó bẹ́ sí gbòòrò òun ṣàìtàn ló kọ lẹ́kọ̀ọ́ yìí láti tírẹ́sì rẹ̀ àgbọ̀nà ah, àgbẹ̀ tó bá bọ́ sí gbòòrò yóò dájá òkìtì ẹlẹ́hàn ah! and voice is low. Ọlọ́run orí mi o, ìfẹ́ kọ́ ilé mi. Ìfẹ́ jajá ni o. Ṣàìsàn ló tré ni ẹ. Túbá náà ní kò mú, máa ṣàlàyé fún. Omi ni, àbá àtẹ̀bálẹ̀ ìdíná, òun sì dá wàhálà ní Òun sì kò tí ẹni sọ pé wọ́n tàṣírí ó ní wàhálà ní ìlà alẹ́ ẹgbẹ́ tí obìnrin pọ̀ bó tilẹ̀ àwọn afá onítẹ̀sí wọ́n ní ètè obìnrin ó lè ju tàṣẹ ìtàn lọ wọ́n ní ìdí ni pé ọlọ́run sọ nípa àwọn obìnrin ní sọ́rọ́sì yóò sọ pé ìnà kéìdà kùnà ọ̀rí ìgbé ìtẹ̀yìn obìnrin tóbi ń pọ̀ gbogbo ìṣe ṣàìtọ́ wọn lọ́nà òbí tí tóbi ròyìn ẹ̀ nígbà tọ́lọ̀ sọ̀rọ̀ pé ṣàìtọ́ léèdè ọlọ́run òòrùn ìròyìn ẹ̀ ìtọ́lọ̀ kò fi tóbi tàbí lágbára kò fi ròyìn ìtọ́lọ̀ fi ròyìn ètè àṣẹ ìtọ́ ní lílẹ̀ ọlọ́run ìnà kẹ́ìdà ṣe ìtọ́ ní káàrẹ̀ sọ̀rìnbà ẹ̀rẹ́ tẹ èṣù ó lẹ́ pọ̀ ṣùgbọ́n bà tọ́lọ̀ fẹ́ rò ní ètò obìnrin ó ló lágbára nínú sọ́rọ̀tù yóò tó tóbìnrin kan wá ní òun ó sì òun ó báyé yí jẹ́ kéèyàn lè ti bẹ́ẹ̀ tó bá lóhun ògbẹ̀bẹ̀ kéèyàn bẹ̀ lọ tó ẹ bá sì bẹ́ẹ̀ tó lóhun bẹ̀bẹ̀ náà kó lọ tó wọn bẹ̀ lọ́wọ́ nítorí náà àlàyé bá ń bá bọ̀ nínú ṣúrọ́tù súnmọ́ kúl yá ìbáadíyà lẹ̀bí àwọn ẹ̀ṣẹ̀ tààmúwá bí namadij tàbí namodaj tààmúwá àpẹẹrẹ tí ń pè ní model lédè ìlú tàbí sample àwọn tá a mú wá bí àpẹẹrẹ yẹn wàhálà dáadé kàfàkí ìwọ náà fi núró lọ gbogbo ẹ̀ṣẹ̀ yẹn tí yẹn ti jẹ́ mú lè ní omọlọ́ọ̀lọ́kan mànábì lánàbì májẹ̀mú tá a sí túbá yẹn ọlọ́nilá sákónà tú nípa ọmọ ìyẹn ni pé má sọ̀rọ̀ ìdí ní rahmatila níbi ìkẹ́ ọlọ́run ọlọ́run lè borí jìn ọmọ torá lò mí tí tí ò jẹ́ ó fẹ́ṣẹ́ ẹlẹ̀ tàbí tí fi ń ni kó rò pé bí tó ń ṣe dé àánú ọlọ́run ò lè bá rárá ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ àtàwọn gbajúmọ̀ ó kan tó pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún apààyàn ni ó ti pa èèyàn dé mélòó lọ́kàn rẹ̀ ló wá ronú pìwàdà bá sọ ẹ̀ ó wá béèrè ní pé ṣé kò só ní mímọ̀ nílùú yìí ààrìmọ̀ ànábì ní dúlá ìlágíní rọ́ọ̀hì wọ́n wá júwe rọ́ọ̀hìbù fún rọ́ọ̀hìbù bí máa nà ábìjì wọ́n wá júwe nìkan tí wọ́n rí pé ń sin lọ́ọ̀ ìmọ̀ ẹ̀yẹn náà fílà òní wọ́n fún

Ànábì sọlọ́lọ́ alẹ́wà ààrẹ ọ̀sọ̀lá, kó lárákùnrin yẹn, ọkàn rẹ̀ tún balẹ̀ tí wọ́n wà wọ́n lẹ́nu. Ṣẹ́kọ̀ tún sọ ní mímọ̀, wọ́n tẹ̀ wá júwe oní mímọ̀ gangan fún torí pé kùnáka lè fàkùn báyìí lè áàdìdì wà láàáàdì bó tilẹ̀ jẹ́ wípé onímọ̀ náà olùsìnlọ́ ni ṣùgbọ́n lè má lè sinlọ́ tó ẹlòmíì tí èṣò onímọ̀ àpẹẹrẹ onímọ̀ lè máa sọ pé ààwẹ̀ àfinúfíndọ̀gbà tí èṣò ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ààwẹ̀ tàà gbà fàgbà ládá lọ́dọ̀ ọlọ́run ó wà ní monday ó wà ní thursday ó lè máa ṣe wá àti ẹ̀fọ́ ogún ọdún ọgbọ̀n ọdún kò mọ́ gbárí ẹlòmí ìjọ tó gbọ́ wà sí yẹn láti ogún ọdún yẹn ní tí ń gbà tí ò fi ilẹ̀ ó lè máa ṣàlàyé bẹ́ẹ̀ nọ́bílà kan wà tàǹpẹ̀ ní jùhá sáàmọ̀ èèyàn lásìkò ìyálẹ̀ta ọ̀kan tún wá wà tàǹpẹ̀ ní ìṣọ́k ó ní nọ́bílà tó ṣe wípé tàà bá ti kí ìrun ṣúgbù ìtàn ní mọ́ṣáláṣí ìrun àṣùbá tàà bá ti kí tán a ní lọlé àjòkó àmọ́ ṣèrántí ọlọ́run lè kíra sí lè kùrán bóyá kùrán lánàá tàbí àwọn akárù míì rántí ọlọ́run míì wàlàsíàmọ́ àkàrù yàomíyà pàápàá jùlọ àwọn ìrántí ọlọ́tàǹkà lójoojúmọ́ tàbí bí kọ wa bí bísmìláàrí lẹ́dí láyà lóòrò máa fi iṣẹ́ òfin ábùdí wà láti sànà wọ́wọ́ sàmì ìlàlẹ́ mẹ́ta subhanallah bihamdihi subhanallah àti bẹ́ẹ̀ lọ láyà lọ́la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàmàjì àbára lọ́sà àti mọ́lùkọ́lì láyà alhamdulillah láyà ilẹ̀lá sódíẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oòrùn bá sọ pé yóò yọ yìí yí máa yọ díẹ̀díẹ̀ iṣu oòrùn yẹn ni èyí tó rí rogoto yẹn pa máa ń wò disk yóò máa yọ díẹ̀díẹ̀ kò ní tí yọ tán tó bá wá yá yóò yọ tán lásìkò yẹn pupa rẹ́súrẹ́sú láwọ̀ ẹ̀ téèyàn bá wò kèé mú yàn lójú ṣùgbọ́n yóò ti yọ tán pátápátá ìmọ́lẹ̀ tí ó jáde ńlẹ̀ kò ní ṣe kí ni kò ní mú wa lójú àsìkò ẹ̀rà pé ní ìṣọ́ọ̀kọ̀ ṣé èèyàn wá dìde mọ́ṣáláṣí kó yẹn lọ sí láàrákà méjì ànábì ní láádá tí ó gbà ṣe déédé láádá ẹni tó ṣe ṣe ájì kan tó tó ṣe úmúra kankan láádá ẹni tó ṣe ájì tó ṣe úmúra òní àmọ́ kọ fún ẹlòmí àtijọ́ tó ti gbọ́ lẹ́nu onímọ̀ yẹn lòún ti yàn kò mọ́ ti tó wà ní àdìs kò mọ́ ti ń jẹ́ sọ̀rí kò mọ́ ti ń jẹ́ dọ̀rí pé lálàájá kò yẹ ṣùgbọ́n wọ́n ti kàá fún pánàbí sọ bẹ́ẹ̀ àti ọ̀nà ló ti yàn ẹni tó sọ yẹn ò yàn rí ṣùgbọ́n tẹ̀yẹ tẹ́ ìṣe mùsùlùmí tó wọ́n ti kí ṣúgbù ìtàn ìlọ nínú bí ó sì lọlé tí ó bẹ̀rẹ̀ sí béèrè dájọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ tí ń ṣàlàyé kò ní yaná sílà yẹn tàbí kó máa wo tíra tíra ní owó títí tí èdìgbà tó rún ṣùgbọ́n ní bí ìyàn ẹni yẹn á bídù ó súnmọ́ lọ ju ẹni yẹn lọ tí ló fi jẹ́ pé èèyàn lè jẹ́ wàlíyù wàlíyù ní ẹni tó súnmọ́ lọ bó ló ṣe súnmọ́ lọ alákọ̀ọ́kọ́ ó jẹ́ múmi ní yókmínú bí wàhádániyàtí láì wàbìrìsá láti Muhammadi ó nígbàgbọ́ nù jẹ́ kan ṣoṣo ọlọ́ ó sì nígbàgbọ́ sínú jójíṣẹ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì kọ́ọ̀mọ̀ bí wà jìbá ayé alìfàrọ̀ gbogbo tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ ẹ̀yàn ló mójútó kò fi kan lẹ̀ lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ ẹ̀yàn torí pé èyàn ò ní fọ̀rọ̀ ẹ̀yàn lẹ̀ kó lóun yan ní fìrún kí rọ́kà tánifájírì kò ní já mùsùlùmí lọ́dọ̀ ọlọ́ torí pé ìrun ọ̀rọ̀ èèyàn márùn yẹn ló kọ́ gbọ́dọ̀ kí kó tó mọ̀ èèyàn náà fílà bẹ́ẹ̀ lẹ́nìkan ní fi ọmọ bọ́ọ̀ ńlẹ̀ kó láwẹ̀ mọ́ndé tọ́ọ̀dé ìwò mọ́ gbà kádùn kò ní gba ládá lórí mọ́ndé tọ́ọ̀dé ìgbà torí pé tọ́lọ̀ ṣe lọ́rọ̀ èèyàn ó fi ilẹ̀ ó ń ṣe ọ̀rọ̀ èèyàn yẹn yẹn tẹ́ ẹni yẹn súnmọ́ lọ́n jù lọ ṣùgbọ́n kì í ṣe àálù gbogbo tó bá bẹ́ ṣe yóò tún kọ́kọ́ lọ béèrè lọ́wọ́ onígbọ̀n pé òun yẹn náà fílà báyìí dákùn lórí o ṣé kì í ṣe bíbí àwọ̀ òun ẹni yẹn ní agbára ìgbé mọ́nà ìsẹ́gbélẹ̀ ilé bíbí àwọ̀ òun wò pé ìwọ̀n bóyá tó bá ka ẹsẹ̀ kan rọ̀ yẹn pé kò kẹsẹ̀ kan òkè tọ́lọ̀ bá rí bóun ṣe kásẹ̀ kan sókè yóò tọ́lọ̀ kan lára ládàmọ́ tó pọ̀ wọ́n ní rárá àyíkásẹ̀ kan lórí ìlú ẹsẹ̀ tí méjì náà bí lélẹ̀ wọ́n wò bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tẹ̀kọ́ tó fẹ́ gbà àkàtà. ìmúná bá ti rà ìgbà ọ̀dà rẹ̀ ẹ̀ṣẹ̀ tó rẹ̀ ṣe ìbáyìí ní àrùjọ àrùjọ. nínú pàkí wá ìdá mútàwárí àmì àfọ̀nbáyé ìsọ̀lẹ̀. إن فاتيها فإن فاتيها وحدا متوليها àfáàrù ní mímọ̀ tó gbọ́ ẹ̀sìn yé tó tún lè ṣàlàyé ẹ̀fáwọn èèyàn wá ìdà ẹyọ kan ṣoṣo mọ́tàwá fíà tó wá jálájà aláṣàjẹ ìṣòjẹ̀kúnjẹ kìí ṣe ọ̀jẹ́ ti orù jẹ́ Ṣé ìbá ní àpá àti ìkùn ìjàkà oúnjẹ tó rán jùlọ láti ìkùn àtàkà oúnjẹ kẹrẹ wá ní parí ẹ̀ nìkan jẹ́ ìṣòro. Ìjàmí tó bá ti máa ń dín máa ń dín kúrú. Ẹ̀fọ́ ọyẹ́rin ní ọlọ́mọ ìjẹ́ ti jẹ́ pín pọ̀ ṣù. Ọ̀gbìn ní máa pọ̀ yẹ́rin náà ti kò yá ní gbé ìwọ̀n ní ló kọ̀ ẹ̀fọ́ yẹ́rin wọ́n yóò lọ jókòó kábẹ̀ ní àbá kò ṣe ìjọba oúnjẹ láwá tẹ́ bí àbámọ́bọ̀ sá àlàyé sí ìgbà náà ẹni yẹn ó wá rí oní mímọ̀ gangan ọ̀rọ̀ yẹn ló jẹ́ kí ṣògbóyà láàrin ẹni àkọ́kọ́ tá a sí lọ́wọ́ ẹnìkejì onímọ̀ káwọn èèyàn máa rò pé tẹ́ẹ̀ bá jó nímọ̀ kò ní bùkátà tí kò sí lọ́hùn mọ́ súnmọ́ lọ jù lọ tó sálàyé tó ṣe ẹni tẹ̀lé ju ẹni tí ń sọ lọ nípa àwọn tí gidi bàbá adébẹ̀ òun ti pẹ̀yìn ọgọ́rùn-ún alìlì sọ́lọ̀ lè dàrú nípò àjọ ọ̀hún sórí kúl yá ìbádíyà lẹ̀dí Fẹ́ẹ̀sì ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣì dáa, ẹ̀ṣì kọjá àlà láàrin ọkọ̀ ọ̀tọ̀ Ìkẹ́ ọlọ́. Ọlọ́wọ́ borí ní ọ̀pẹ́jẹ́ fáàfáà ẹ̀yẹn lọ sólọ́pínlá àti ìyẹn kìí kó káyà yẹ̀wò. ìtumọ̀ padà sáyà ìgbẹ́yà ìlà ń ṣàlàyé wọ́n ọlọ́run lè borí jìyàn tó bá fi tí ó bá orolúgbò àdá àforíjì ọlọ́run a dé ìlú tó gbé ó kò ó lọ mọ́ mi àwọn àbá wá ní kí ló dé tó ní kó kò bí ń dé mi torí pé àwọn ṣiṣẹ́ láàbí òní tó fẹ́ mọ̀ gbogbo mọ́ ó kú gáràjì torí bá ọ̀rẹ́ rẹ àárọ̀ kan ti wá fi ilé ọlọ́wọ́ òru lọ́fẹ̀ẹ́ gba àmọ̀tà kí èsì pé wọ́n á bí òun ló kò mọ̀ gbogbo mẹ́lẹ̀ ní ọ̀dà kò sówó lọ́wọ́ wà á bí òun ló ṣe àwọn ìwọ̀n wà á bí ó ṣe wọ́n mọ̀ lónìí wà á bí òun yóò wá rí mu ju àwọn ìyókù lọ torí bẹ́ẹ̀ lè ṣe fún pẹlẹbẹ kan pẹlẹ òkun pẹlẹbẹ ní pẹlẹ òkun pẹlẹbẹ ní ó ní mo wà á mọ́rò pé mo ṣàlàyé ọ̀rọ̀ yẹn àwẹ́ kan tẹ́mọ kí ní róòlù yẹn àpò ló sí níṣe ń já báyìí ní fún yàn lọ́nà mú mo wá mọ̀mọ́ lọ jókòó sí wọ́n á mọ̀mọ́ lọ jókòó sí gbàtí tí rí pé ara rẹ̀ pẹ̀lú mi dáadáa, mọ́jà ní kíní yìí kìí ṣe tẹ́ mo tẹ́lẹ̀ ẹ kì mú kíní ìpẹ̀lú jáde. Mo kọ́kọ́ béèrè àwọn béèrè mi. Ó ní àbá ó ní kíá tó ń sọ fún mi pé òun mú igbó tẹ́lẹ̀ òun fi ní ilé ìlú. Lọ́dún ni mo fẹ́ ọ̀rọ̀ yẹ̀wò. fún apẹ́lẹ́pẹ́ ipò wà ní ní èyí tí wọ́n lọ sí ní kékeré ní ọkọ̀ tó lè ju ilé ìlọ àbí oní dísáàtì yẹn fún àìsàlà ìgbẹ́. ẹ mo tẹ́lú láwọn èdè mo tẹ́lú ó mọ̀ pé kí ní ìṣe ìfilẹ̀ àwọn onímọ̀nà kàdé ṣe ìfilẹ̀ àpọn ìṣe láti ní ẹsẹ̀rìn wá sí ẹ mọ̀ à ó tó á sí ìrọ̀lẹ́ àtàbà tó sí oríṣiríṣi wá sí làwọn gbọ́ wọn bá sí ẹ sí àwọn olùkọ́ àti tó ń ṣe kó múlẹ̀ àti ikú mo fẹ́ lò ní pé kí ní yẹn aṣókí tó sápò bí tó jà fún yìí ẹni tó bá fẹ́ ti kí ní yẹn lẹ̀ ó kù láàrin wọn ìwọ obìnrin tó fẹ́ ti dìnnà lẹ̀ ò ní lọ pa sí mọ́ mọ́sálásí lọ́nà lọ àwọn obìnrin tí ó ń ṣẹ̀sìn ló mọ́ bá rìn àwọn náà sì gbọ́dọ̀ mọ́ ṣọ́ra fún ọ ẹ̀rọ ẹran lékùú ẹran kúrú pa lédè ela era ẹran kí ni mo pè ẹran lékùú não é mo ela wọ́n jẹ́ ọmọ òkú sọ́nà. Ilé kúrú

bàtà dọ́là ti náà fáwọn tó ṣe máa wù ẹran ẹyọ kan tó ní kúrú náà lára ní bá lọ jù sáàrin àwọn ẹran tó jọlọ kò ní mú jíjọlọ wọn yẹn kúrú náà yóò kún àwọn ẹ̀yọ́ kú gbogbo wọn pátá lára wọn kù mú torí náà bó ṣe wá bọ́ sáàrin ẹ̀yìn ire ni ẹni ẹni ire jẹ́ nítorí pẹ́yìn èéṣẹ́ èèyàn ní yìí

Súnmà wọ́n ìlú ọmọ ìgbà ọ̀hún. Ìjíṣẹ́ láti bẹ̀rẹ̀ ní lọ́sùrọ̀ tó wíwò ní. Tẹ́bá rú rẹ̀ yín pá tó bá jáwọ́ ilé kò áì. Áì. ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní ìgbà àbájú. Ó tó kẹ̀yẹ̀ wọ́n tó ti Yàtàlá òun. Àì, àì, dé lọ́dọ̀ ní skùl kò nira. Àì, àì, ó ti parí. Àì, àì yẹn, ó ti tán. Báyé bí wọ́n kánjú lọ ní ló fún ní nọ́mbà. Wọ́n sọ̀rọ̀ ní wọ́n sáàbù ní kàláàmù. Tọ̀mọ̀lá máa wọ́n àyíkó mọ́ ọ̀rọ̀ nípa. Adéhùn ṣẹlẹ̀ ní àdéhùn àpá náà yóò mọ̀ ṣọ́ra látara obìnrin yẹn pàápàá àpá àtúnjẹ́ kó nǹkan ṣẹ̀ ṣùgbà tọ́lá yìí tí mo ti tẹ́lẹ̀ tó bọ̀ sílẹ̀ tó lówó owó tí mọ́ tó bá rí ọ̀kan náà tí tó bá rí gúdà ọ̀kan rẹ̀ ó já tòlù tó bá bẹ̀ẹ̀ tó fẹ́ràn sáwọ̀ gbogbo nǹkan dúdúdúdú lọ́kan rẹ̀ ó mọ̀ já tó bá tó kọjá lẹ́ẹ̀mú alẹ́nu yẹn kù ní kèjì ìta ẹni lọ ọrùn ọwọ́ nípa ẹni lọ ẹmọ́ mú ní ọmọ àwọn mú lọ ọrùn ọwọ́ tí ò ní ráyè bá lọ́rọ̀ kan bàbá ẹni kó kú òun náà yẹn àwọn bàbá sàlàyé ìkú tó fi ní kó kúrò torí àwọn kẹjọ ṣiṣẹ́ láti ń pààyàn wọn ò ní sí lọ́rùn rẹ̀ orú ni wọ́n lè pé kọ́ńtàkì náà wà fíìdì ti ẹ̀jẹ̀ níbẹ̀ yẹn because wọ́n sọ pé bí lè máa yẹn ṣe rí kò sọ́nà tí wọ́n lè gbà wọ́bẹ̀ ju bí báyìí rẹ̀ wọ́n lè gùn ní afẹ́ẹ̀dì káta wíńdò wọlé láì ní jábọ́ gíláàrí wọn ló máa ń máa ń wọ́n wà á ṣé yóò wá lọ́wọ́ lọ máa ní ìdẹ̀rú pé kí ànábì ní kò sí wá pé ti ti lọ yẹ ti kópa àsìkò ogun tó kú bá kú àwọn màláíkà méjì wá sọ̀kalẹ̀ sọ́dọ̀ ẹ màláíkà ìkẹ́ àwọn tó bá ti ṣẹ́ àánú tó ṣe àjẹ́nà màláíkà tí ó gùn ẹ̀ ní wọn wọn sọ̀kalẹ̀ sọ́dọ̀ ẹ àwọn màláíkà tí bí ìyá jẹ́ kọlọ̀rọ̀ sí òun náà sọ̀kalẹ̀ àméjèèjì wá ń jà sẹ́ni ẹ̀ màláíkà ẹ̀mú ní ó ti túbá mọ̀lẹ́kà tí ó fi àjí àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn ó ní apààyàn ní olùwọ́ mẹ́rin yẹn lọ kúrò máa jìyà mọ̀lẹ́kà tó ń kẹ́ àwọn ẹni eré sọ wípé ó ti túbá ọlọ́run ọlọ́wà kí mọ̀lẹ́kà mi wá dájọ́ láàrin àwọn méjèèjì mọ̀lẹ́kà yẹn wá sọ fún wọn pé nípa àbídájọ́ ni pé ibi tí ń bọ̀ síbi tó dé ẹ̀wọ̀n ibi tí ń lọ síbi tó dé ẹ̀wọ̀n pẹ̀wó ló jùra wọn lọ àti ibi tó bá súnmọ́ jù ní èdè tó lè dìde wa ìlú tó bá súnmọ́ jù nínú ìlú méjèèjì ibẹ̀ ni ó trágbẹ̀lì tí ti ń bọ̀ níbi tó kú sí súnmọ́ jù ajẹ́pẹ̀ ìwọ̀n mọ̀láíkà tí fi yà á jẹ àwọn ẹni ibi ìwọ̀n ló mẹ́jẹ̀ tó ń pé ibi tó wà ó súnmọ́ jù ti ń lọ ju ibi tí ti ń bọ̀ lọ mọ̀láíkà ìkẹ́ ìwọ̀n ló gbé ànábì níbi tó sì wà yẹn súnmọ́ ti tó ti ń bọ̀ ju bí ti ń lọ lọ ṣùgbọ́n àlùbáríkà kó ti túbá ọlọ́run wá pàṣẹ fún ilẹ̀ pé kó sún ilẹ̀ wá sún ṣígbọ́n ní ìwọ̀n àlàfo àtẹ́lẹwọ́ kan jẹ́ pé ṣígbùn nígbà láta ọwọ́ wa látòrí ọmọ ní sí àtàkùpàkù àlàfo tí bẹ́ẹ̀ ní ṣígbùn ló fi sún ká nílẹ̀ yẹn ń sún ní bó ṣe wá di ẹni n'itori nítorí bó ṣe gíní ìkìlọ̀ látara àtàn sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ìlàmọ̀ lánàá sóníṣẹ́ ẹbí tó ti kí bá káwọ ọmọ lónìí lọ ẹgbẹ́ ká tó sọ̀rọ̀ àwọn èèyàn tó ti kú a ṣọ́ra wa anábì ti àwọn tó ti lọ yẹn àwọn tó ti lọ yẹn àmẹ́bí ní ẹmọ́ bú àwọn òkú látàṣúgbù àwọn ẹlùmí ìdílé sàbáàbù ni wọ́n sàbáàbù ilé ìlú sàbáàbù ilé ṣùgbọ́n àwọn ilé ìlú gangan sàbáàbù àníbá ní látàṣù gbolè àmàwà àwọn òkú ẹgbẹ́sẹ̀ nínú ẹgbẹ́ iná rúkú pé fa iná kọ́ ní àkùdáwó kílà máa ń kọ́ dà wọ́n ti lọ síbi nǹkan kí ẹ ti síwájú kò ní ìdí eégún mọ́ ẹni tó ti dáadáa síwájú ó ti lọ bá

ṣùgbọ́n ọjà ní ń fa ẹ̀ṣẹ̀ kún ó wá lóun fẹ́ fi ìlú yẹn lẹ̀ kò sọ fún ìgbọ́jà ní pẹ́ṣẹ̀ ẹ mọ́ fi ìlú yẹn lẹ̀ ibẹ̀ ni ẹ dúró sí kèé ṣe wọ̀ fún mùsùlùmí lówó àwa gangan lówó wà fún torí pé táwa bá lówó àwa ó mọ̀ fi tún ilẹ̀ ṣe ní ṣùgbọ́n tí kèbèrí bá lówó yóò mọ̀ fi balẹ̀ jẹ́ ni pé kọ́lọ̀ ní ẹgbọ́n balẹ̀ jẹ́ bára ìsìláàmì àwọn ìgbà ti tún lẹ̀. olówá ṣàlàyé àwọn ìnira tó rí ń á ní tó bá jẹ́ lè ẹni قل يا عبادي الذين أسرفوا على أنفسهم صفوا صفوا يا عبادي يا يرسمي الذين أسرفوا على أنفسهم تسكجالا على لوريشيشيونا لا تقنطوا من رحمة الله níbi ìkẹ́ ọlọ́run tẹ́ bá ti kí bá nínú ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ ṣe sọ́lọ́wọ̀ ìborí yìí, kódà ẹ̀ṣẹ̀ gbọ́ tẹ́ bá ti kí bá ọlọ́run borí jì. Ṣùgbọ́n ọ̀rọ̀ tọ́lọ́run sọ nínú Kùránì tí ó ti parí sí ẹ̀nà lára ẹ̀kùn tó ń bẹ̀rẹ̀ ìnáwó wà lùkọ̀ fún un pé ó kọ rẹ̀ gangan ní alákòóríkè lọ́pọ̀lọpọ̀ rọ̀hìn oníkẹ̀ ṣé kò wá ní jó kọ mọ́ ni nígbà tẹ́lá lọ́lọ́wọ́ lè borí jíyàn a jẹ́ pé kò ní jó kọ yẹn jó kọ ẹ̀ mọ́ má jẹ́ ẹ̀kọ́ tó kàn wá bẹ́ẹ̀ ká túbá ṣe má ti lè túbá kò sí rẹ́ẹ̀ṣẹ̀ ọlọ́gbọ̀n ṣe yìí bá ṣùgbọ́n àyà kùránì tọ́lọ́ ń wípé iná mọ́ àlàyé àpò àyìn ìṣọ́ tàbí kí ويغفر ما دون ذلك لمن يشاء Òun ọlọ́run mi ṣe àkóríjì ká mú orogún pẹ̀lú òun, yẹn tí ká ṣe bọ́ ọlọ́run òun ìbòríjì. Wàyá fìrù máa dúnà dáríkà lè mẹ́ ìyàṣá, a sì máa ṣàkóríjì ẹ̀ṣẹ̀ tó bá ti yàtọ̀ sẹ́kọ̀ọ́fẹ́ni tó àlàyé ẹ̀ òun ni pé ẹni tó ṣẹbọ tó kú sórí ẹbọ tí ò tún bá kò sí rè sí àánú kankan fún wọn lọ́dọ̀ wàyá sírù mẹ́rin lúnà dáríkà ní mẹ́yáṣà ẹni tó wá dá ẹ̀ṣẹ̀ míì tó yàtọ̀ sí mú tó jẹ́ mú mi tó gbọ́dọ̀ wọn kó pàtàkì gbọ́ kò wá túbá tó fi kú ó ń kírun ó ń gbá rẹ̀ ó máa ń ṣe dáadáa ṣùgbọ́n láwọn ẹ̀ṣẹ̀ kan tí ń ṣẹ̀ máa ń yàṣà tó bá wu ọlọ́ọ̀ nínú wọn yóò forí ẹ̀jì gẹ́gẹ́ bí wọn kà lánàá nínú suratul Baqara pé wà ní túbẹ̀ ní ọmọ sí àkùsìkún àtùkù yóò há sí omi ìlà fàyà pé omi mẹ́yẹ̀ṣá yóò há sí omi mẹ́yẹ̀ṣá wọ́n lọ́wọ́ ọlọ́run ṣàkóso yóò ti jẹ tó wùléyà nínú àwọn owó àwọn mùmí ní òtúbà ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ sí ẹ̀fọ́ ẹ̀fọ́ yẹn ti kọ́ kúfúrù sínú torí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní sọ́ọ̀tù káà

ẹlẹ́ẹ̀kẹta òun ni àwọn tí wọ́n ti ṣẹ lọ́wọ́ wọn ò wá láǹfààní ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ẹ̀gbọ́n mi wọ́n ti ṣẹ lọ́wọ́ àmọ́ kò sáǹfààní fún wọn láti yẹ ẹ̀ṣẹ̀ yẹn dá mẹ́jẹ̀ láwọn tó bá tẹ̀wọ̀n obìnrin ṣe dá gẹ́gẹ́ bí ẹni tó ti darúgbó tó fẹ́ràn ìdùnnà tẹ́lẹ̀ kò sì tí ó bá títí tó fi darúgbó àmọ́ kò lè súnmọ́ bí gbòòrò tó pẹ́kù ìrìnjọ́ kò ní òògùn kan báyìí ara rẹ̀ ò lé náà bàbá ẹni tó ṣe wípé ìmọ̀tí ó ti wá mú sí débi wípé àwọn oríṣiríṣi àìsàn ti dé wọn ní gbogbo ọbílẹ̀ ó ti wá pọ̀ bí yẹn lẹ̀ nítorí àìsàn ló ṣẹ̀ṣẹ̀ wá olúkú àdàpọ̀ òun ní ìmọ̀tí mọ́ ó fẹ́ mú tẹ́lẹ̀ náà kò lè mú bàbá nìkan tó lẹ́ṣẹ̀ kan tí mọ̀ lọ dá lẹ́kọ̀ọ́ àti bàdì owó tí ó tẹ̀ fi wọkọ̀ lọ́gán táwọn ẹ̀sìn bí wọ́n bá orúkú wà dà ṣé tú bá ń bẹ fún wọn bẹ́ẹ̀ ni lópe lọ́nà ti sọ̀rọ̀ wà ní ọ̀sán sọ ní pé ilẹ̀ kó tú bá ó ṣí kalẹ̀ títí di ìgbà tí ọmọ èèyàn yóò gọ́rí gírì títí tọ́mọ èèyàn ò fi máa pọ̀ káàkú ẹni tí ò rí ìsàtọ́wà قل ولم نعم. تكن توبة للذين يعملون السيئات حتى حتى إذا حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار. الله ni wa laysa ìrònúkúwàdà òní sí fún tani Ìlẹ̀rí ẹ̀rọ àmẹ̀rú ẹ̀sẹ̀ yìí ẹni tí ń hùwà ẹ̀ṣẹ̀ tí ń ṣẹlọ́ wọn bá lọ títí ẹ̀jẹ̀ ilẹ̀ ẹ̀ṣẹ́bọ̀rọ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ mú mẹ́rin títí tí kú kọ́lẹ̀ ní ìtúbẹ̀bùn ẹ̀ẹ́dà tí kú lọ́jẹ̀ wá sọ pé túbá ó tún yàtọ̀ sí ẹni tí wọ́n dájọ́ kú fún tó wá wà lẹ́wọ̀n tí ń retí ìjọ́ tí wó yẹ ìgbò ikú òfí ìdébẹ́ ni ìyẹn tó bá túbá ọlọ́run ṣe tán láti foríjì pẹ̀lú má jẹ́ ìmọ̀ tí mo sọ nípa túbá ṣùgbẹ́ ni ikú ti dé ìgbà náà ló wá ń túbá irú ẹ̀ láwọn tọ́lọ̀ntọ́nà tó tù sáájílà tọ́lọ̀ ọba sọ pé ni mo jìrì na kìsúrò ń fi mi ìgbà na abẹ́sọ́rún mẹ́mọ́

ọlọ́ ní rárá wà lọ sí náà àtẹ iná kúlà náà fi hùdá wà láàrin àkọ̀dẹ̀ kọ́lù lé ní kí lákọ̀ náà lákọ̀lá àti ìjà àmẹ́mọ̀ nínú ìjìnà tí wà lẹ́yìn ọlọ́ ní rárá tó bá jẹ́ kókò òun ni gbogbo ẹ̀dá lòun ó jẹ́ ó mẹ́rin ṣùgbọ́n ọ̀rọ̀ tó ti sọ sáájú ti dààmú ṣe pé àwọn kan ní òwò náà tó ní ọlọ́run nígbà túbà rẹ̀ mọ́ ń gbà tó ti kú bẹ́ẹ̀ náà ni àwọn tó ń kú tó sọ pé rọ́bì ìrìnjẹ̀ Kọ́lá rẹ̀bí òjìrún. Olúwa dá mi padà sáyé. Láàrí àmẹ́rẹ̀ bọ́ọ̀lì ọ̀rún sí ẹ̀ẹ̀bẹ̀rẹ̀. Kí lè ṣe dáadáa yìí tí mo fi tẹ́lẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ sí ìṣe ṣáájú kíkú tó dé. Tẹ́lẹ̀. Ọ̀ríkàlà àgbẹ́jọ. Ìrìnlẹ́ ọlọ́run ọ̀rọ̀ tí ń sọ yẹ wúwà kọ́ ìlú wa ó kàn jáde lẹ́nu ọ̀rọ̀ lásán ní òwúlò máa

Ọlọ́ni wà á fi kú mímọ́ Ẹ máa ná nínú tọ́lọ̀ fún yín nínú dúkìá. Ẹlẹ́rin ẹ, àkùntàbù ẹ wọ́, kí ni ìdíjú wọ́ wà láì ráìsì 55 wọ́n tún. Ìfàìkókùn pé márùn-ún yẹ 50 yóò mọ̀ olónáà àtọ́ ẹnìkan ló ta ọrẹ ráìtì 55 tó fún àpá tó ń sọ yẹn ní ráìtì 55 àpá yẹn wá kó 50 ó lọ bàí tó fẹ́ bà ó jẹ́ tó fẹ́ jẹ ó wá pín márùn péré fòye ìwọ náà fún ọrẹ mẹ́ra ń bẹ lábẹ́ lápò rẹ kí lóde tó ajá sí ojú ọrẹ mẹ́ra ó pín fáwọn èyí tó bá kárí àbí àbọ̀ òde wá ta ọkùn tó lé ọkùn ọrẹ tó gbìyànjú nínú bẹ̀ ọlọ́run ní ó ń tọ̀ ó yà mú títí ikú wá dé ọlọ́run ni wà ń fi kò mí máa ọgbà kọ̀lẹ́ fún oh, ikú tó oh, wá oh, ọ̀kọ̀ọ̀kan nínú nípa ìyàwó Láwọ́lá mọ́ta ní ṣeéṣe ìrẹ́lọ́ tàbí ìrẹ́lọ́ ò bá sí àkọrìta ní ìlọ́mi lára ìlà àjà ní kọ̀rí ilé ohun òbèèrè àsìkò tó pọ̀ àsìkò díẹ̀ tó súnmọ́ kó kàn sáré pápá láyé fa àwọn ọmọ dápọ̀ kí wá sọ̀rẹ́ sí ni ò sọmọ tẹ́lẹ̀ Kéjì náà fi lè jọ̀kánú àwọn ẹni eré làwọn àfáà fi sọ pé gbogbo ìwé ní tó bá fẹ́ jọ̀kánú àwọn ẹni eré yóò jẹ́ ní tó láwọ́dún máa tọrẹ. Torí pé ááyà gbé jáde gẹ̀gẹ̀gẹ̀ pé ẹni ìyẹn ní kọ́lọ̀ ń lọ lára kó kàn fún láyè díẹ̀ bí kú ṣe dé kó wò ó lo àsìkò kò wá sọ fọ́lọ̀ pé kó jẹ́ kó kírun kò sọ fọ́lọ̀ pé kó jẹ́ kó gbáwẹ̀ torí pé ní ìlú ní ìfẹ́lẹ̀ ìbí kírun jí gbáwẹ̀ tó bá ti kírun gbàwẹ̀ tẹ́lò ní ìlú àbí ṣùgbọ́n ní fún láàyè kó nǹkan tọrẹ díẹ̀ ó pé nínú tí ó jẹ́ títà ẹwà àǹfààní ńlá tọ́lọ̀ fún ìwọ láti jẹ́ kó lójú rí ọgbọ́n ẹni yẹn wàá ṣe títí tí kú fi dé ló wá ní ìlà ajáde kọ̀ níbi máa sọ dápọ̀ ákùnrin sọ̀lé ọba wá ní wàlá ìlú ákùnrin Ìgbà tàbí ọlọ́run. Ọlọ́run ní kọ̀ bí ó alára. Ìgbà tàbí lórí torí náà wà lẹ́yìn tàbí tọ́gbà. Wọ̀lọ́ ní tàbí tọ́gbà tọ́lú ìwọ̀dí ẹ̀rẹ́ Àwọn tí ọlọ́run ń ta fígbà àwọn ènìyàn ọlọ́run fẹ́ sọ tó ń dẹ́ṣẹ̀ yẹ lọ sí kí. Àjẹ́ ìgbà ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ Àwọn ẹni mi tó tẹ́tò lè ààrùn ah, ti túbá tó ṣẹlẹ̀ sí fìyàwó náà حتى إذا أدرك الغرق قال آمنت Ọlọ́run ní ìpìlẹ̀ àmù gbogbo jẹ lẹ́yìn tí lé Mọ́sá ní ilé pa Mọ́sá àtàwọn bàmí ìṣòfin. Títí tí ìtẹ̀ tó fi wá bá tó fi kò tí fẹ́ tẹ̀ yìí ti fẹ́ kú ló wá ní. Ọ̀rẹ́ ẹlẹ́rìn tó ẹ̀yìn lọ́rọ̀ كانت به Mo gba ẹni tí àwọn bànú ìsọ̀rọ̀ ìlú ọmọ ẹgbẹ́ tí wọ́n sàgbọ́ tí wọ́n sàgbọ́ èyí tó gbogbo wá sàgbọ́ ní kí lọ́lọ́ máa rẹ̀ ẹ̀nà wá. Ẹ̀rẹ́ mi náà ní ọ̀sìn ní. Màá ọlọ́wọ́ ní àmì àmì Ó ṣe wá jẹ́ sí, ó fi yapọ̀ lóun tẹ́lẹ̀ jẹ́ náà kìí, ó ṣe wá jẹ́ sí ní pé olóòtú bá, lọ́lọ́run gbà lọ́lọ́run gbọ́lọ́gbọ́ wọ́n kìí máa. Àlèyàn فأنا لننجيك ببدنك لتكون لمن خلفك آية Ọkùnrin tó kú sí àtìkò ẹ̀sùn tó kò sí ní bọ́ nínú ìyà. Tìrìkáyà Kùránì tó gbé jáde pé gbogbo gùdúwì àti àsọ́n gbogbo òwúrọ̀ kùtùkùtù àtàtálẹ́ ni atẹ́gùn gbígbóná iná nínú náà lọ máa fẹ́ sí kiri àwọn ọ̀pọ̀.

ó wà ní mọ̀sílámù ní ìrújì òkú ẹ̀ ká kàkàrà báyìí wọn bẹ̀ ní ọlọ́ ọbẹ̀ de ní fíìmù òṣìwò yìí ṣùgbọ́n àwọn ẹ̀lọ́ yìí ní de pẹ̀ ní kí wọ́n máa de museu de jẹ́kò de yìí de wọn ti wà àwọn o ìtí kùránì de pé ọlọ́run wò de jẹun jẹrà ààrẹ òṣèlú bá fún ọ̀pọ̀ de sóòdì free ẹ̀mí ìyẹn ọlọ́wọ́ ní àmì mẹ́rin rúnà النار يعرضون عليها غدوا وعشيا وعلينا على الشيء لبعض غدوا وعشيا غدوا عرض غدوا عرض ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب. Àlùkìyámà tọ́jọ́ pèsè, a wà ṣẹ́ rí Fìràúnà pàwọn èèyàn rẹ̀, a láti máa kó Fìràún sínú. Ṣọ̀bẹ̀rì wáyà tó sọ̀rọ̀ nípa Sàlátì Fánàbí, Allah sọ́lẹ̀ àìlà Mùhàmmadin, wàhálà rí Muhammad kàmọ́ sọ̀dẹ́ ìtàlá áàdì ìbìrọ̀ní ìwáyà kan ìwáyà kan sọ pé kàmọ́ sọ̀dẹ́ ìtàlá ìbìrọ̀ní mà wọ́n aláàdì ìbìrọ̀ní áàlì áàlú èèyàn wọ́n náà ti kó sí wọn sílẹ̀ ló sọ pé á ṣẹ̀rí àwọn ará àbúrá pé pé àwọn àtàwọn èèyàn rẹ̀ yẹn ìlà àṣàtìlà

Àdámá kí ló gbé? Àbáyá tàbí iná. Ìyá ẹlẹ́ta ilé rúgbó ní gbọ́rọ̀ tún bá bí ilẹ̀ torí náà ẹni tánwà pé oríṣiṣẹ́ lọ́n kọjá kọ́lọ̀n orí ti rámá. Ọlọ́ni mọ́jà kan, wọ́n sọ̀rọ̀ dínú Ìgọ́rùn kó ṣe àná wa, hmm. dáadáa wa lọ́mọ tí ó bàjẹ́. Alékún hmm. dáadáa lọ́n kó ṣe fẹ́nì kọ̀ọ̀kan wa. Àtàwà àtẹ́yẹ lọ́n jábá nẹ́bí wọlé ọlá, jábá nẹ́bí wọlé ọlá, mẹ́jà wa lẹ́yìn ànẹ́bí. A kò lùkọ́ lè ha dá wọ́n dákùlá lè wọ́lá. Sàlámà alékún